àwọn ẹbí Mohbad kò ronú ikú ọmọ wọn mọ́ ogún tọmọ wọn fi sílẹ̀ ni wọ́n ń jà sí lábẹ́nú nígbà tíyàwó àtàwọn olólùfẹ́ ìràwọ̀ olórin tàkasúfè ní ìlérí olúwa lọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad sì ń ṣọ̀fọ̀ lọ́wọ́ nítorí ikú tó pa ní ọ̀nà tí wọn yóò gbà pin ogún ọmọkùnrin náà ni wọ́n láwọn ẹbí ẹ̀ ń bá kiri báyìí ẹ̀gbọ́n ìyàwó Mohbad Ògúnbáyọ̀ Karimot ló tú àṣírí ọ̀rọ̀ náà síta lórí ìkànnì ayélujára rẹ̀ lásìkò tó ń kí ọmọ Mohbad kú oríire àyájọ́ ọjọ́òbí ẹ̀ ṣe lónìí ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún 2023 ni Liam ọmọkùnrin tí olórin náà fi sáyé lọ pé ọmọ oṣù mẹ́fà tó délé ayé gẹ́gẹ́ bí Karimot ẹ̀gbọ́n Mọ́wùmí tí í ṣe ìyàwó Mohbad ṣe kọ sí ìkànnì ayélujára ẹ̀ ó ní ìyàwó ń ṣọ̀fọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló ń tọ́jú Liam ṣùgbọ́n ní ti àwọn ẹbí olóògbé eré bí wọn yóò ṣe pín ogún ni wọ́n ń sá lábẹ́nú ní tiwọn nígbà tó ń fẹ̀mí ìmoore rẹ̀ hàn sí gbogbo ayé fún àdúró tiwọn nípa bí ìwádìí ikú ọkùnrin olórin náà ṣe jẹ wọ́n lógún Karimot sọ pé àwọn ọ̀rọ̀ kan ṣì wà tí ìyàwó olóògbé náà yóò sọ síta fún gbogbo ayé gbọ́ láìpẹ́ tá ò bá gbàgbé látọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2023 yìí tí Mohbad ti kú ní ìpapòdà rẹ̀ ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ nítorí ọ̀nà tó gbà dágbére fáyé mú ìfura dání awuyewuye ọ̀hún ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dèrò àtìmọ́lé àwọn ọlọ́pàá báyìí gẹ́gẹ́ bí afurasí apààyàn tó fi kó olóògbé ọ̀hún dá gbogbo ayé lóró bákan náà awuyewuye ọ̀hún ló mú káwọn ọlọ́pàá hú òkú Mohbad jáde fún àyẹ̀wò tí wọ́n sì tún ṣàyẹ̀wò láti mọ̀ bóyá òun gan ló ni Liam ọmọkùnrin tí Ọmọ́wùnmí ìyàwó rẹ̀ bí. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́yín.